à ń sọ̀rọ̀ ìpè nǹkan tó lè bí kí nǹkan a ti soko kó túká níyàwó lé ọ̀sọ́ fún pé báyìí táwa ikú ọ̀sọ́ kankan mo rò pé yé torí pé sọ ìṣẹ̀rí onígbà kan máa dúkú pẹ̀lú rẹ̀ ń dúkú zìnà wo tó tó tó kó ṣe báyìí pé láti máa lọ táwa máa àmọ́ni ìsìnyàwó rẹ ọ sọ pé àwọn akẹ́kọ̀ọ́ burúkọ sọ̀rọ̀ ọmọ agbègbè ìdìnnà ọ wọ́n gbà pé kí ló míì kí ló míì tó bí bá bàbá sọ̀rọ̀ ọ wá báyìí pé wọ́n á ní kọ́ sọ̀rọ̀ ṣé kọ́ sọ̀rọ̀ sì ti mà àṣà tó bá ṣe é àbí ọkàn rí ìyẹn oṣù báyìí fún ọyà kátì pé oṣù lọ sọ̀rọ̀ òun wá fẹjọ́ rẹ̀ sùn pé ó bú ya òun wà ní òun ọ̀tún kankan ọ̀tún kankan báwọn òun kẹsì báyìí náà ní pé a ah. tó tẹ̀ ń sọ mi nà àlẹ́ kò sọ̀rọ̀. lára àwọn àwọn ọmọ ìsúnyẹ̀ bẹ́ẹ̀ ni àìmọ̀ ọjọ́ fọ́nrán ìdáyìí pé àwọn àkókò àwọn àdáda lẹ ni àwọn ọmọ tí àwọn ọmọ tí ọ̀dà lọ́rọ́ ọmọ tó da kò ní sẹ̀sẹ̀ ọjọ́ kan pé wọ́n sẹ̀sẹ̀ tàdúrà fún bàbá òun ọlọ́run mọ ẹ̀yà àdúrà tó ti ṣe fúnra rẹ lónìí tó ti ṣe fúnra rẹ náà tó tọrọ fún bàbá rẹ náà wọ́n tọrọ fún ọmọ rẹ náà wọ́n ti kún ọtí ọmọ rẹ àmọ́ kí ẹja tó péjọ káṣí kí ni àwọn ọmọ aládàáda lẹ ṣẹlẹ̀ sá tí bóyá púpọ̀ náà àwọn òkú yẹn ti gbé àwọn kágbọ̀lì kan dàda àwọn tó wá kágbọ̀lì wá fẹ́ bóyá láti ṣe káwọn ìlú náà máa ṣe àdúrà fún bàbá náà ṣe ọ̀gánáìsì kí ni ẹ̀rí sí i. nítorí fún mi bá dàda lẹ̀ torí pé àwọn ẹni tí ò gbàgbọ́ yẹ sí àwọn ẹ̀sọ́ máa rí ẹ ti mú ẹ̀ nǹkan nàbí ọ̀sọ́ pé wà wálẹ́dín yẹn dọ̀rọ̀ wù lọ́wọ́ nítorí pé lè yẹn wálẹ́dín mọ̀kàyẹ́dùn lọ́sẹ̀kà tí ìròyìn yẹn ọba ti sí pẹ̀lú ọmọ gbogbo ọmọ tó bá ṣàdúrà fóbi rẹ̀ tí ìròyìn ọba sí pẹ̀lú rẹ̀ kò ní bá bàbá o kò ní bá màmá. wà waladin salihin yad'u lahu ọmọ rí tí máa ń ṣàdúrà fóbi rẹ̀. àwọn kan gbàgbọ́ yẹn àkọ́sọ gbogbo ní ìyẹn ṣe iye ẹni tó gbàgbọ́ yẹn nìkan ẹni tó gbàgbọ́ yẹn nìkan ni ó ṣàdúrà ṣàdúrà ọlọ fóbi rẹ̀ bí gbogbo ẹgbẹ̀rún kejì àwọn èkó tí ọ̀gbàgbọ́ tí wọn ò sọ máa rí o tí wọn bá tọrọ fún bàbá kò ní lọ bá a. kìí ṣe mọ sọbẹ àmọ́ ìlọ sọbẹ ó ní wà wọlẹ́dẹ́ ń sọ́ọ̀lẹ̀ hẹ́n yẹ̀dùrú la so a sì mọ pé alùpùpù yẹn dúró máa nàá ilẹ̀ tó wòjú lẹ́nu àdàlà so òfin yẹn ọmọ yí pẹ̀lú ní tí wọ́n so mọ́ tó bá yẹ kó máa rí lọ́sàdúrà yọ lọ́bọ̀ bì tó bá yẹ kó máa bú lọ́sàdúrà kò ní lọ́bọ̀ bì kí á lè yàn fi jọ máa rí òun náà ni àdìyẹ kó lọ́mọ tẹ́bi àbẹ̀sùn náà gẹ́gẹ́ bí fògbọ́n ìlú ìtàn àyà àbùtì sọ̀rọ̀ ó ní iṣẹ́ nígbà tó lọ́sọ̀ pé faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wa la yushrik bi'ibadati rabbih ahada 'amalan salihan ó ní amẹ́lò ní jẹ́ salihan illa idha kana muwafiqan lis-sunnah kò sì lè jẹ́ khalisan illa idha ibta'ada sahibuhu tọba ẹrẹbi tó kú rè kò ní rẹ nìsàdúrà fún kó kọ lọ bá torí ẹ wálé ní sọọlì fún ọmọ ẹrẹ wàláhì ìpèníjà ńlá abimálẹ rẹpẹtẹ ìwọ sọọlì ní wọn ẹnu kí sọyẹ káwọn ẹjà fún un káwọn ọmọ ọwọde sọọlì hìn ṣòkòtò jẹ mi àti wọn wà lọ gbóògùn kọsẹ ìgbà tẹ máa ń ké gbogbo àkùránì kíkẹ àkùránì fún kùgbà kò fẹẹ rí fún un. apákan náà olùmọ̀sọ bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ ọkùnrin gé rọ́bìrì hàmùkùnmá kama ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر لي ولوالدي وارحمهما واكرم نزلهما واسع مدخلهما واجعل الجنه هي دارهما ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa sọ yorùbá náà wọn ní hizb al-muslim ọlọ́run forí fi ọlọ́run bá ń kẹ́ wọn ọlọ́run bá ń kẹ́ wọn. ọlọ́run ọba tó bá jẹ́ pé nù kẹ́ wọn wà sálẹ̀ nù kẹ́ wọn tó bá pé nù ìyanu wọn wà ọlọ́run ọba ṣàforíjì fún un nítorí pé ìwọ ò ní nǹkan kan fi ìyá wọn sí tó bá sì kẹ́ wọn ọ̀rọ̀ táyọ̀ kò fìyà jẹ wọn tó gbogbo eléyìí wọn wí fún bíi yẹn ẹsìn rántí ife ìwọ náà bó ṣe ṣe wọn lọ́wọ́ pé tiẹ̀ tí ó ṣe fún wa náà bàbá máa máa lọ́kàn pé bàbá ti kú tó twenty years ní ìsìn ara màálù dúdú ẹ̀wọ̀n gẹ́gẹ́ màálù dúdú gbòòrò ńlá lọ. ọmọ rere wọn wí òkun wọn ní màálù dúdú wọn ní ọmọ rere tí ó wúlò pé ọmọ orí ti ó ní màálù dúdú ní ó wúlò fún bàbá eléyìí màálù dúdú dúdú jẹnuwali àmì dáhùn nígbà tí a ti àfa kan sọ ẹnìkan wá bí wọn àwọn yìí dáhùn ó béèrè bẹ mari kò sọ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت